وخير الهدي يدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó tún kọ́ àkójọpọ̀ apọ̀ ní ẹni tó ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù muharram nínú àwọn nǹkan tó pàtàkì tí wọ́n fi tí wọ́n fẹ́ kí mùsùlùmí ó ṣe ní ọjọ́ òní ọ̀nà ni asọ́wùn ìyún àwẹ̀ gbígbà. torí kí ó fi lè ní àǹfààní àti sopọ̀ mọ́ àwẹ̀ gbígbà àtọ̀la oṣù yìí tí ń ṣe oṣù Muharram ó ní oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run ó ń dẹ ní oṣù kẹta nínú àwọn oṣù ọ̀wọ̀ tí wọ́n tẹ̀léra wọn àkọ́kọ́ rẹ̀ oní zulqada èkejì zulhijja muharram lẹ́kẹta nínú àwọn oṣù ọ̀wọ̀ tí wọ́n tẹ̀léra wọn méjì tó ti kọjá lọ nínú ọdún tó kọjá lọ làwọn bọ́ sí ọdún di hijri èyí tí a ṣẹ̀ bọ́ sí tó di mẹ́sàn-án lénìí ó jẹ́ oṣù àkọ́kọ́ oṣù ọdún tuntun èyí tó jẹ́ ẹ̀kẹrin rẹ̀ ẹbójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ṣe sọ mọ̀dẹ́rù ó dá wa èyí ni oṣù Rajab gbogbo ọ̀hún oṣù ọ̀wọ̀ kò sí nǹkan tí a rí ní ẹ̀gbà wá wípé ká ṣe nínú wọn ju wípé ká tú ọ̀ṣọ́ra lọ torí Allah subhanahu wa ta'ala ó ní ẹ má ṣe ṣe àbòsí nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí àbòsí tí à ń sọ kì í ṣe wípé ó wà accepted àgbáláyè nínú àwọn oṣù yòókù kọ́ Ah, ah but ká wá má ṣe nínú oṣù ọ̀wọ̀ ó tún lékè ń kà sí torí bó ṣe jẹ́ pé èèwọ̀ ni nínú àwọn oṣù tó kù náà téèyàn bá wá ṣe nínú oṣù ọ̀wọ̀ ẹ̀yin tún lékè ń kà nínú ìwà burúkú ṣe jẹ́ wípé bí ó ṣe jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ kì í ṣe pé wọ́n gbà wá láàyè ká dẹ́ṣẹ̀ níbòmíì kí wọ́n lọ sí haram kó wá lọ dẹ́ṣẹ̀ ń bẹ̀ àpé ìyẹn tún máa lé kéńkà ju bó ṣe yẹ kó rí bó ṣe nọ́mà ẹ̀ṣẹ̀ lọ Allah subhanahu wa ta'ala ní àwọn oṣù ọ̀wọ̀ yìí pàápàá jùlọ bó tiẹ̀ jẹ́ pé àbòsí nǹkan burúkú ni nínú àwọn oṣù míì o bọ̀tínú oṣù ọ̀wọ̀ yìí tún wá lé kéńkà kí làwọn àbòsí shirk. kábọ́lọ́wọ́n ọba orogún subhanahu wa ta'ala kádẹ́ṣẹ̀ àwọn tí ọba adẹ́dà pa láṣẹ ká má bìkítà lórí rẹ̀ àwọn tó ní ká má ṣe ká sọ̀yà kòkò nàkí lọ ṣe àwọn bidaat ká ṣàdádálẹ̀ nínú ẹ̀sìn ọba adẹ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni tó jẹ́ pé èèyàn lè má kà bọ̀tí nǹkan tó lágbára ni níwájú ọba ọlọ́run ọba. tí èèyàn máa ń fi ń rí ìyẹpẹrẹ kọ́lọ́mù má yẹpẹrẹ wa. oṣù Muharram ó ti di mẹ́sàn-án lé ní ọ̀la ni mẹ́wàá. nígbà jàhílíyà wọ́n máa ń gbà odíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam náà máa ń bá wọn gbà torí pé kí ni àwẹ̀ láti fi kóra ró bàtí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam dé Madina ó bá àwọn Yahud tí wọ́n ń gbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam béèrè lọ́wọ́ wọn kí ló fa eléyìí wọ́n ní ọjọ́ tí ọba adẹ́dà kó àwọn ọmọ Israel yọ lọ́wọ́ ewu Fir'aun tó kó ànábì Musa tó gbé ànábì Musa sallallahu alayhi wa sallam tó gbé jẹ́rí fìràwùn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní àwa la lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ wọ́n túmọ̀ sí pé tí a tí ì rí ẹ̀rí tó takò ẹ̀sìn ìjọsìn àwọn tí ànábì tí wọ́n kọjá lọ ara ìjọsìn tàwa náà látara eléyìí àwẹ̀ aṣúra ọjọ́ kẹwàá oṣù muharram ọ̀ranyàn ni kí ọba adẹ́dà tó ṣe oṣù ramadan ní ọ̀ràn gbà gbàtí ramadan dé oṣù gbígba àwẹ̀ aṣúra ó di ntí ó jẹ́ ń ta kòkòrò rẹ̀. láti fi gba ọrẹ pàápàá jùlọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní gbígba àwẹ̀ ọjọ́ kẹwàá oṣù Muharram ó Allah subhanahu wa ta'ala yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá lọ yóò fi parẹ́ lọ pé ìjà wà fún un bọ̀ láti yapa sí ìṣesí àwọn Yahud ṣàmọ̀ wípé ọjọ́ kẹwàá làwọn bàbàrà láti yapa síṣe sí wọn torí gbogbo nǹkan wa àti tiwa ó yapa síra wọn. a òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní kí àgbà ọjọ́ kẹsàn-án tàbí jọ́kọ̀ọ́kànlá ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ni wípé ká gbàjọ́ kan before ọjọ́ kẹwàá yìí àbí ọjọ́ kan lé lẹ́yìn ọjọ́ kẹwàá tó fi ń pé mẹ́ta pàápàá jùlọ àwẹ̀ nínú oṣù Muharram ntí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó gbẹ wá ló ń gbẹ rẹ̀ lọ́nà tó pọ̀ ni yàtọ̀ sí àwọn ọjọ́ tí a ní kí a fi àwọ̀ ẹlẹ́ o tí ì bá ti ṣe ọ̀ràn yẹn bí ìjọ o ọ̀yọ́mọ sọ̀t tàbí ká dá àwọ̀ ẹjọ́ kan gbà tó jẹ́ pé òjíṣẹ́ náà sáà sílám ní a gbọ́dọ̀ dàgbà ọjọ́ o ẹ̀yọ́ ọmọ jùmọ̀ ká gba àwẹ̀ tó pọ̀ nínú àwọn ọjọ́ inú Muharram sunnani tí òjíṣẹ́ náà sáà sílám fi lọ́lẹ̀ ló fi jẹ́ wípé ìfi àwẹ̀ ṣe ìbáàdà nínú oṣù Muharram yìí ó wà nípele mẹ́ta àkọ́kọ́ ká gba gbogbo inú ọjọ́ rẹ̀ yàtọ̀ sí àwọn ọjọ́ tí a lè gba àwẹ̀ yìí bí sábà kéèyàn dára dé pé òun gbà ó fẹsẹ̀ múlẹ̀ àkọ́kọ́ nù èkejì tó tún tẹ̀lé níṣẹ́ olóore téèyàn bá fẹ́ ṣojú kòkòrò nínú oṣù yìí kó gbàjọ́ kẹsàn-án kó gbàjọ́ kẹwàá kó gbàjọ́ kọkànlá. èyí tí ó kéré jù nínú rẹ̀ ò ní wípé kí àwọn agbàjọ́ kẹwàá nìkan torí ẹ̀rí tó wálé lórí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé gbígbàjọ́ kẹwàá o ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá lọ ọlọ́run fi parẹ́ ààwẹ̀ tatawo sunna tá a gbẹ wá ló ń gbẹ rẹ̀ tó lágbára ju ààwẹ̀ tíjọ́ kẹwàá tí ń ṣe jọ́ ọ̀la lọ ó ní ààwẹ̀ arfa torí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní alaikum salaam tó làbàkàtà ọdún kan tó ti kọjá àtọdún kan tí ń bọ̀ níwájú. Allah subhanahu wa ta'ala yóò fi ṣe sábà bíi píparẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tòtìrẹ́ ti yọmọlá arafa ó ó nípa ó fẹsẹ̀ rinlẹ̀ ó dẹ̀ lágbára ju àwẹ̀ ti ọjọ́ ọ̀la lọ làṣẹk lẹ́yìn tíjọ arafa àwẹ̀ ọjọ́ ọ̀la nínú àwọn àwẹ̀ tó nípa tó lágbára nínú súnà ni tí wọ́n fẹ́ kí á gbà. ẹ̀kọ́ tó wà wànú rẹ̀ pọ̀ yàtọ̀ sí ẹ̀kọ́ nú àwẹ̀ wípé ká fi kóra ró nínú ìbàjẹ́ ká fi súnmọ́ ọba adédàsí subhanahu wa ta'ala ká fi túnra wa ṣe nínú àwọn ẹ̀kọ́ yìí ó ní wípé ká má jọ àwọn yòókù àwọn halal kitab yòókù nínú ìjọsìn wa ló bí wípé ká gbàjọ́ kan kó tó di gbogbo dé láti fi yapa sí wọn tàbí ká gbàjọ́ kan lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti gbàjọ́ kẹwàá tán kì í ṣe ẹnìkan ó máa ń ṣẹlẹ̀ àwọn Yahud àti Nasara níjọ́ kẹwàá yìí wọ́n máa ń múra wọ́n ṣe ń jẹ wọ́n ṣe oríṣiríṣi gẹ́gẹ́ bó ṣe wá nínú sọ́yí muslim òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé àwọn alẹ́kìtà mo máa ń ṣe lé níjọ́ òní ẹ̀yin ẹ yapa sí wọn tó ń túmọ̀ sí pé kí ni gbogbo à ń ṣe káyókáyó tàbí tí wọ́n máa ń ṣe lókè wa lọ́run pé chikachiki wọ́n ti máa ń ṣe nǹkan kan tó yẹ pé Allah subhanahu wa ta'ala ti bá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ wọ́n ní wọ́n máa ń fi ná nàìjíríà nìkan ni wọ́n ti ń ṣe wọ́n dáná wọ́n wá koríko wọ́n finá sí i wọ́n máa fi ká lóru gbogbo àwọn eléyìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn gbèdà art ni tọ́jẹ́ wípé ìpìlẹ̀ rẹ̀ àwọn ahadith tí wọ́n mọ́lé lórí àgbélẹ̀rọ ni látara báyìí súnà inú oṣù yìí àkọ́kọ́ rẹ̀ ò ní wípé ká gba ètò pọ̀ nínú àwẹ̀ inú oṣù yìí kí ọba adẹ́dà kó fi ṣe sábàbí oríire fún wa láti súnmọ́ láti jẹ́ kí ìkẹ́ rẹ̀ kó gbòòrò fún wa léètò kù nínú ọdún náà èkejì. E kágbà mẹ́ta jọ́ kẹsàn-án jọ́ kẹwàá àti jọ́ kọkànlá ẹ̀kẹta kéèyàn dá jọ́ kẹwàá nìkan gbà láì gba jọ́ kẹsàn oríṣi but àwọn àáfàá kórìíra rẹ̀ torí wípé gbígbà bẹ́ẹ̀ ó fi jọ àwọn tí wọ́n ní ká má ṣe ìṣe wọn ni ẹni tó bá wò pé ah ti bí ijọ́ kẹsàn-án ẹ̀ ti bọ́ mọ́ òun lọ́wọ́ ijọ́ kọkànlá ṣì wà ń bẹ̀ kó gbìyànjú láti gbà obìnrin tó jẹ́ pé nínú ìgbà yìí kò lè kírun látara yìí pé ó wà nínú nǹkan oṣù rẹ̀ àwẹ̀ Ramadan gan kò lè gbà pẹ̀lú nǹkan oṣù abẹ́lẹ̀ ń ta sí àwẹ̀ àṣegbọ́rẹ́ mọ̀jọ́rọ̀dà àníyàn tó ní wípé òun fẹ́ gbà á tóun ò bá sí ní condition tóun wà ní àgbàládà rẹ̀ but tí nǹkan oṣù rẹ̀ bá tán tí muharram bá ṣe wà ó lè gbà tó bá fẹ́ gbà kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala ó fi àwọn ìjọsìn kó jẹ́ kí ó lapa ní gbèsè ayé wa pàtàkì lílapa rẹ̀ òun náà ni kó ṣe àfọ̀mọ́ ọkàn fún wa ká lè máa jẹ ẹ̀mí wa nípa láti tẹ̀lé òfin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala torí tí ọkàn bá rọ̀ fún tọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ara náà rọ̀ fún tára bá dẹ̀ ti rọ̀ fún gbogbo tí ọba adẹ́dàá dá Allah subhanahu wa ta'ala yóò rọ̀ ọ́ wípé kó bá ntí à ń fẹ́ mu. كبادة الله سبحانه وتعالى كما يشيرون رونو بقبوة نعم جزاكم الله خير سب نعم أواتي ياباني بيري Okay. One, two, three, four, five, six, seven. inshallah alikiri halkọ wa máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá bíi títẹ̀lẹ̀ ara ò tí kò tí àdúrà yín ló ń ó ń gbé wa ara ò tí já sí dáadáa ni ó ti ń já sí bọ̀ ní inshallah jazakumullah khair naam. wa alaikum salaam tala barakatu makurata. Okay, Barakalasi. Speak that one. Come again. I just wanted to ask you what you speak. Are you following what we, uh, we have said so far in Yoruba language? No. You follow. But the only thing is that you, you can't express yourself well in Yoruba. That's why you want to speak English. But okay. Street dawa. Yeah. And um, dawa, commercial mm. Dawah generally is the responsibility of those who are learned. When we say those who are learned, those who know the nitty gritties of what they want to speak upon. If it is an ablution you want to speak, and you are able to master the details of ablution, the details, how to perform ablution, what vitiate is, what are the conditions, what are necessary, and issues that crop up from performing ablution, how to settle them. You are an alim, you know, a learned person on the issue of ablution. Don't go beyond that. Don't say anything you don't have proper knowledge about. So, if you find anyone, the first thing you do is to put what you know into practice. It's very important. I remember one of our teachers, may Allah bless him, he wanted to teach that performing ablution with buckets of water is not recommended. In fact, it is wastage, it is haram. So while people were there, they just fetched a handful of water, put it inside a small container. Everybody was looking at him. Being in an alim, you know, every person will be watching him. They were wondering, how will he, how will he do this? He finished the performance ablution with just this. People now ask him, how do you do it? He said, how you have seen me do it? They say, ah, any evidence for that? And he asked them to bring Irathatul Afan, the relief for the troubled by Ibn Qayyim Jawzi, Sheikh al-Islam al-Thani Ibn Qayyim Jawziya. The book was brought when Imam Ahmad, Imam Sunnah, Rahimullah Ramatawasya, was, you know, admonishing his son that don't perform the ablution of shaitan The son asked, ablution of shaitan? Yes, he said, when you use, you are superfluous in the usage of water. Because ablution of a believer doesn't flow on the ground. Subhanallah. Because, because of the hadith of the Prophet ﷺ, when Sayyidina Abraham bin Auf anhu, was performing ablution, the Prophet ﷺ said, ما هذا صرف وفي رواية ما هذا why this extravagance Brahman bin Aus asked afi wudu israf ah, ah shebi we are using water for the purpose of ibadah now our understanding will be that since we are using it for the purpose of ibadah we should not, that should The word extravagance should not come in. The Prophet ﷺ said, Naam, walau kunta ala shatih al-bahr. Yes, it is extravagance. There is extravagance in the usage of water for ablution, even if you are at the seashore. That is, you know, you have water at your disposal now, you can do anything you like. You understand the point? You know, it taught a lot of lessons there which you know the Tulab al-Ilm were able to pick. In the same vein, anything you want to talk about, make sure you master it, you put some of these things into practice, because if you don't put some of these things into practice, it will not have effect on people. The difference between the way, the teachings and uh, dawah of the Salaf has impact on the people, the difference between them and us is that they practice more than they say. We say more than we practice, and because of that, it's more or less it's not it doesn't have much impact. It's more or less an entertainment or calling to oneself, which is not recommended for a diet if you find any abnormality inside the bus as a Muslim you are being invited to talk not only in the bus anywhere whatsoever if you find an abnormality abnormality is anything that goes contrary to the injunctions of Allah subhanahu wa ta'ala when anything goes contrary to the injunctions of Allah it is and injustice. You must remove it. بالحكمة والموعظة الحسنة. And you debate with people with correct, with a lot of equanimity. And you should be very careful. People will taunt you. Let me give an instance. I think I, I have ever given it here before a brother was unfortunate on one side, unfortunate on the other, to sit by a, a lady inside a bus. Subhanallah. Apart from the fact this lady had gift of beauty, she was horribly dressed. But this brother had the misfortune of sitting near her, very close to her. In fact, what, as he told me, he said, what saved him was because he had a bag in his hand. He tried to put that bag between him, between her and himself. Before the lady alighted from the bus, he asked, Sorry, what's your name? She said, Kifaya. The brother asked, Are you a Muslimah? She said, Yes. Say, Ah! This your dress is horrible. Everything Allah creates causes you with this type of your outfit. She said, What do you mean? My father is an imam. That's what she said. She was very proud to announce that. And she never told me all this. The brother now sat him, sat, they came down together. It was not yet time for the brother to come down, but it was time for her to come down, to alert the car from the vehicle, bus. He followed her and had to teach her etiquette of dressing as a Muslim. And why you must dress like that to be a good example to others. Quoting Quran, quoting from Hadith. Alhamdulillah, he had a small pocket size you know, Noble Quran translated with him. It was as he was talking, he was flipping through and he was showing it to her. She was surprised. Because averagely, many of those people want to listen, but they never heard this information before. That what we give you this idea was this when one of some of us first came to Lagos, I was feeling that ah, any righteous person for whose sake Allah is sparing this city must be extraordinarily righteous because ah, this, this city should be wiped off. When I saw, I, I had min, misfortune of going to CMS first, and I saw the way people dress and behave anyhow. But just when it was close, very much close to Zuhr, I entered the mosque. And when it was time for Zuhr, I found that all these nakedly dressed ladies came into the mosque, removed their bag, brought out hijab, and uh, I said, eh? That is not it alone. When a needy came close to the mosque, Entered the mosque and said, I need your assistance for Allah's sake. Subhanallah. <laughs> His hand was full. I said, Ah! He, so full that you almost envy him. I, I didn't make I join him in the something. Voila! So I said, Subhanallah, these two things, for it alone, Allah subhanahu wa ta'ala will spare this city. When it is time for Salat, you see the masajid very jam-packed. When anyone is in need, you find them, subhanAllah, coming to the assistance, even if you, they don't know him or her. These are very important things. Okay. This brother now exchange telephone number with this sister. One bar went to give her a call, and uh, after that, This, the lady became a very good sister. She didn't know before. You know, she now became conscious of the deed. And, uh, you know, I remember in their area when she was inviting people entering various houses to invite some of these ladies of her type who, when she was uh, on the stage, used to see her as a as an heroine You know, you know, he was she was the one now going to their houses to invite them. They were asking, ah, ah, these people, that is the people of death, they have infected you with their with their ways. She said no. She had to be calling. You know, but one of them told me, one of those elderly ones in the area told me that before she became a very good Muslimah, she was very abusive, very rude, arrogant, and all sort. In fact, this elderly person was telling me that it is because of her that she became that he became a good Muslim because uh, any way of life that can turn this lady to a righteous person, no doubt that way of life can change anybody. So these are some of the traits, but it requires you know strategy, knowledge, following the sunnah and being cautious. Yes, there's nothing wrong because as a Muslim, any situation you find yourself when Islam is being abused, and when we say being abused, when people are not acting in consonance with the injunctions of Allah subhanahu wa ta'ala as taught by the Prophet sallallahu alaihi wasallam, it is your duty. Whether in the bus, whether in the market, whether in the on the street and all that. But as much as possible, be exemplary in everything you do. It's very important. You know, in, you just like asking, can you do that on Facebook, on WhatsApp, on with text message, and all that. You know, I know of a brother when it was uh, learned that he passed away. Subhanallah, so many people, you know, were praying for him on that day, just simply because they missed is Friday messages, you know, with te- Friday text messages. You know, the messages he sent on Fridays to, you know, preach to people. He, he, he was a military officer. <clears throat> Incidentally, he never died on the, in the front. He came back from Liberia before he finally died when he came home. Rahimullah. May Allah forgive him. You know, So a Muslim, you take every opportunity that comes by is dawah. Yes, whether on the street, whether in the market, whether in the bus, but you have to follow the necessary uh, guidelines. Yes. Wa alaikum salam. Okay. Open. Now. Ben ìta náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ṣe takbiratul ihram ó lọ sí ruku ó wá ń ó wá ń rábọ̀ ìyẹn gan ni súnà. náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <clears throat> àwọn afá kan sọ wípé kó kéèyàn ṣe bẹ́ẹ̀ kò sẹ́rì fún ẹ̀rí tí wọ́n mú wá kò fẹsẹ̀ múlẹ̀ hadith yẹn kò fẹsẹ̀ múlẹ̀ àwọn kan ní rárá kó bọ́ síwájú lẹ́gbẹ̀ẹ́ imam kó tó lẹ́gbẹ̀ẹ́ imam ìyẹn náà ò lẹ́rìí ṣó ti yí báyìí but ẹni tó bá dàrún kí lẹ́yìn ọ̀gọ̀rọ̀ masajid wọn èyí tó sáfú kí wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kí ẹ fẹsẹ̀ kànsẹ̀ torí ẹ̀gbẹ́ ẹsẹ̀ kanra wọn torí pé wọn èyí ṣe léyìí àlàfo tó pọ̀ máa ń sábà wà níwájú kàràn tí ó fi dúró tí ó fi dá dúró ní ẹ̀yìn bẹ́ẹ̀ tó bá jẹ́ nínú irú masajid báyìí ni tí wọ́n bá tiẹ̀ máa fíìlì pé ó ń inconvenience àwọn ń fara ní àwọn kọ́rọ̀ra lọ kó pọ̀ wọ àárín wọn bẹ́ẹ̀ kó fẹ̀ wọ́n kí ẹsẹ̀ wọn fi kanra wọn sí kẹ́gbẹ́ wọn fi kanra wọn wọ́n ní kò ṣe lè ṣùgbọ́n mọ́ṣáláṣí tó jẹ́ yí pé wọ́n ń gbìyànjú súnà ni gbogbo ẹ̀ tiẹ̀ ti fún bí ìbá ṣe yí mọ́ nìkan àwọn tí wọ́n wà ń sáfù gan fẹ́ bọ́ sẹ́yìn kò wá rí ibi tó lè dúró sí mọ́ ibi tó dúró sí ó nìkan náà ló lẹ́yìn àwọn àfáà kan ní kó dúó kí wọ́n kírun tán kó mú tiẹ̀ wá torí àdìsí òjíṣẹ́ lásán aslam tó sọ wípé ẹni tó bá dárùn kí ní sáfù kò nírun àwọn àfáà yòókù ni kò rí bẹ́ẹ̀ tó bá dárùn kí ní sáfù yẹn ìyẹn tí ó bá ní opportunity láti bọ́ sí sáfù wájú láti jọyìn wọn ní sáfù sáfù tó wà níwájú ẹ̀ tí ò ṣe bẹ́ẹ̀ ni torí pé kí ni la yukallifu Allahu nafsan illa wus'aha àti pé ma ja Allahu alaykum fi dini min haraj kí wọ́n wá máa kírun kóun ó wá lọ bọ́ sẹ́gbẹ́ kan ìyẹn ò fẹsẹ̀ múlẹ̀ tó ètí àwọn àfààyàn wa sọ ni wípé kó wá dá wà ń sáfù bẹ́ẹ̀ kó máa kírun pẹ̀lú wọn òun ló lọ́lá jù ntí sheikh islam ibn Taymiyyah rahimahullah ọmọ àtọmọkéw rẹ ati sheikh na Muhammad Nasir al-Albani ibi tí wọ́n fi sí so tó bá ti dàbá yẹn kò sí ààyè tó lè pọ́wọ́ níwájú mọ́ ní sáfù tó wà níwájú ẹ̀ mọ́ ó wá ń dárùn kí lẹ́yìn pẹ̀lú ìrètí pé ẹnìkan wàá jọyìn rẹ̀ tọ́ wàlá a ní ìrètí pé ọlọ́run ọba ó gbà náà ọlọ́run àdá. wa alaikum salaam tó dáwọ́ kàtó. Now. ah mistake ló ń ṣe ìgbà tí ọba adẹ́rà sọ wípé kárànra wa lọ́wọ́ ṣé ìrànlọ́wọ́ kan wà tí ẹ̀dá lè ṣe tí ìbá ṣọpọ́ lọ́wọ́n bá ṣe ìgbà tí òjíṣẹ́ lásìlá sọ́là sọ pé mùsùlùmí tó lágbára ó dáa ju èyí tí ò lágbára lọ bọ̀ táwọn méjèèjì àǹfààní wà lára wọn ṣé ẹ̀dá kan lágbára lẹ́yìn ọlọ́run ọba tí <laughs> kò lè gbé ọpọlọ rẹ wá sí dáadáa ìtumọ̀ yìí pé ó ṣèwọ̀ ẹ̀ ní wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní òòyà comb tó jẹ́ irin tí wọ́n wá tìbọ̀ náà tó pọ́n tí wọ́n wá fi ń ya ara èèyàn ó ìrọ̀rùn ó dáa ju wípé kéèyàn fi ara kan obìnrin tí èèyàn ò lẹ́tọ̀ọ́ sí lọ so ti yé báyìí nìsín òun á mú bíi báàgì flat one tó ń lò ọ̀rá gbé sẹ́gbẹ̀ẹ́ ó sẹ́gbẹ̀ẹ́ ara wọn wípé kí ara òun má bàa fi kàn án ó wà save àbí ó wà save ní àtàrà pé kára má kàn án n tí ó túmọ̀ sínú wa ń tún fẹ́ dídá kan lọ́kẹ́ náà. náà. wọ́n á dìde tàbí kó wọ́n lájọ. bẹ́ẹ̀ni torí hadith òjíṣẹ́ náà sàtàlà ń sọ pé látùsùmù fi láti súnmù yẹ ọmọ sábtìlá mafúrúdà aleikum èyí tí ó hàn jù nínú kéèyàn yẹ ẹ̀rí wò fẹ́ni tó bá tẹ̀rí yẹ wò ó ní pé hadith yẹn fẹsẹ̀ múlẹ̀ náà. èyí sì kejì ní ọjọ́ fáyé. náà èèyàn ò gbọ́dọ̀ dájọ́ jimá gbà kó jẹ́jọ́ jimá nìkan náà. ọjọ́ sunday náà. àlegbà ẹ̀ńjọ sunday bẹ́ẹ̀ ni àlegbà lẹ́ni àlegbà lọ́la tàbí àlegbà ọ̀sẹ̀ ìdílẹ̀ torí pé kíni tàbá gbà lẹ́ni ó jẹ́ náírà dé lọ́la ó jẹ́ ten àbí ọ̀la jẹ́ ismail ọ̀túnla ó jẹ́ ọjọ́ kọkànlá ó jẹ́ sọlẹ́sà àbí ó dẹ̀ ní jọ́ kan before jọ́ kẹwàá àbí jọ́ kan lẹ́yìn rẹ̀ ẹni tó bá gba arbaa maybe ó jẹ́ jọ́ kejìlá àbí ó gba khamis ó jẹ́ jọ́ kẹtàlá àbí na ó gba juma ó jẹ́ jọ́ kẹrìnlá ṣáwọn pé kò ní opportunity láti gba sabt torí wípé torí pé ó jẹ́ sábtà àbí pàrọ̀ ó ti gba Tuesday ó ti gba Tuesday láti fi láti fi láti fi di ọjọ́ yẹn so eh, ìjẹ̀ran wípé kóun tiẹ̀ gba ọ̀gọ̀ọ̀rọ̀ nújọ́ Muharram ó mú pẹ̀lú ẹ̀. Ní èyí tí kò ṣe ní ẹgbẹ́ náà a bá àwẹ̀ bọ̀ bí mi fẹ́ ṣe sọ bí mo ṣe bọ̀ yín bóyá ọjọ́ kò sí násù tó tọ́ka bẹ́ẹ̀ tá a lè tọ́kan balẹ̀ lélẹ́rí àwọn kan hold the position yẹn pé àfi tó bá ti ń gbà á bọ̀ tó bá yẹ pé ó ti ń gba Monday bọ̀ ó ti gba Tuesday bọ̀ ó ti gba Wednesday ó ti gba Thursday ó dẹ̀ gba Friday pé nítorí náà nígbà tó ti ń gbà á bọ̀ yẹn ó lè gba sept but násù ẹ̀rí wo ni ọ̀rọ̀ ni tí àwọn àfáà sọ tí wọ́n ti ti yẹ báyìí nìsín but àwọn àfáà tí wọ́n wá wẹ̀rí pé tó ọ̀rọ̀ ẹ̀sìn tòkífì ni a gbọ́dọ̀ ní ẹ̀gbà wá lórí ẹ̀ ní kí ẹ ṣe pé àwùjọ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé a lè gbà á rẹpẹtẹ lọ báyẹn ọláyà àwọn àfáà ńlá ni wọ́n àkànfẹ́ máa dá àwọn orúkọ ni but nasuda ẹ ṣó ti yẹ báyìí nìsín tó sọ pé a rí pé àyàfi tá à ń bá ń tí ń gbà á bọ̀ so ti yé báyìí. Hmm. tí a bẹ́ẹ̀ni. Uh, nípa um, ọ̀rọ̀ ìgbéyàwó ìpè kò ní ìwé gbogbo èyí tí ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń béèrè pé ẹnu epo wá ẹnu ẹ̀wà wá ẹnu iṣu wá ṣáájú kó tó di pé àṣọ owó ni ọtí tó bá jẹ́ sí pé kò ní sáfẹ́fẹ́ ìyàwó yìí lọ́wọ́ tó pè aláṣùwọ̀n àwọn níwọ̀n yìí wá pé àwọn máa lè bá ọmọdé wa lọ́wọ́ ṣé a lè ṣe é àkọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé bá gbé bóyá ìran tó ṣe pé wọ́n tẹ̀ kí ṣe rọ àgbàgbà àwọn ìyàwó ìgbà òjò tó ṣe pé wọ́n kì í ṣe mùsùlùmí. ṣùgbọ́n tó yẹ pé bóyá ìkan nínú wọn náà wá ìyẹn tó tó bẹ̀rẹ̀ wọn wá ìwọ ní àgbọ̀yé wọ́n fẹ́ fẹ́ mùsùlùmí mùsùlùmí láti àṣekú láti àlù lọ sí ilé wọn kọ́ ẹ̀. ibi bá kí n ràn ẹ́ lọ́wọ́ díẹ̀ ẹni tí a fẹ́ fẹ́ lóbìnrin ó jáde nílé tí wọn ò ti lẹ́gbẹ́sìn yìí wọ́n lè jẹ́ mùsùlùmí gan-an kí a má gbẹ̀sìn yìí só ti yé báyìí nísìn nínú ìran wọn wá máa ń béèrè oríṣiríṣi ṣé oríṣiríṣi tí wọ́n ń béèrè yìí ṣáà lè fún wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé a ní kápá ní tí wọ́n ń béèrè ọ̀takwẹ̀sìn wọn bá jẹ́ ìmáàmù ni wọ́n lé wọn tí wọ́n bá béèrè ọtí àní fún un so ti yé báyìí nìsín wọ́n béèrè wípé nínú ilé wọn o wọ́n ní nǹkan kan tí wọ́n máa ń ṣe akọ ajá tàbí ẹlẹ́dẹ̀ tó bá ṣe kínní àní fún wọn so ti yé báyìí but mo máa ń gbọ́ tẹ́lẹ̀ wípé tá a bá ní obì orógbó nǹkan kan àwọn tí wọ́n kọ́ Yorùbá wọ́n ní oríṣiríṣi míì tí wọ́n ń béèrè wọ́n lè máa fi ń ṣètùtù ní wọ́lá wàhálà tọkàn bá balẹ̀ sí pé kò sí ní tó jọ mọ́ bẹ́ẹ̀ fanima ṣùgbọ́n tí ọkàn bá dájú wípé gbogbo ohun tí wọ́n fẹ́ gbà yìí bí adùn bí epo pupa wọ́n kàn fẹ́ lọ tún fi ṣe nǹkan míì tó yà pa sí ni kí ẹ̀ má bá wọn lọ́wọ́ sí bó ṣe lè wò kó kéré tó ṣùgbọ́n à wọ́n kàn fẹ́ fi iyọ̀ síyàn lọ́rùn wọn pé ẹ mú iṣu wa owó ìyàbọ̀ owó bàbá gbọ́ owó kìíní gbọ́ owó kìíní gbọ́ lákàn fi sọ pé ọmọ àwọn ń lọlé ọkọ torí pé ń lọlé ọkọ nígbà tó ń lọlé ọkọ nǹkan báyìí tiẹ̀ náà ó kàn wá because mo witness kan rí tó jẹ́ pé <laughs> fifty naira ló kan ẹnìkan gba wọn pín tán po àmọ́ kí náà fẹ́ fi lè ṣe wọn ni má sọ bẹ́ẹ̀ àfa pé. lágbájá ń tiẹ̀ ń lọlé ọkọ ó tiẹ̀ kà wọ́n nínú nǹkan rẹ̀ wípé ó ní ó ní ó ó ó wọ́n kà wọ́n kún wọ́n pa wọ́n lé subhanallah irú nǹkan báyìí aha gbogbo ẹ̀ tíyẹn bá ti lágbára tí ó dẹ̀ jẹ́ pé tí wọ́n ní kíyẹn mú wá kótó pẹ̀sì. Allah alhamdulilayi minna. Ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ tí mo wá ní hmm. ọ̀wọ́ tó kọ̀ mí mọ mi pé ibi tó ń lọ ló pọ̀ tó ń yà sí ló pọ̀ ó ní ibi tó ń lọ náà bisimilà. <laughs> okay. Hmm. sí rẹ pọ̀ o ò lè wà láàyè ara rẹ tí o bá ti sí rẹ pọ̀ ń bẹ̀ o ò lè wà láàyè ara rẹ o gbọ́dọ̀ ní nǹkan kan tí ó so yín pọ̀ bíkọ́ tẹ́ ẹ bá ní àfọwọ́sowọ́pọ̀ ń yẹn ní tí ó pa lára lẹ̀ sin gbogbo yín so n mo máa recommend in most cases ẹ ní jókòó kan tẹ́ jókòó tí ó máa so yín pọ̀ yàtọ̀ sí irun kíkí o but tí masjid bá wà ń bẹ tí ó bá sí masjid ń bẹ bíi tíra kan wa ahsan shay riyadu salihin riyadu salihin tó yẹ pé yóò máa gbà yín níyànjú bẹ́ẹ̀ ṣe súnmọ́ ọba adẹ́dà because tí ọkàn yín ò bá papọ̀ síwájú ọba adẹ́dà kò sí bó ṣe lè papọ̀ lórí nǹkan mi ní ti dáadáa hádà wà so ẹni nǹkan kan tí ó pa yín pọ̀ níbi ìyẹn náà wàhálà mi tún lè bẹ́ẹ̀ wàhálà tó bẹ̀ ni pé ẹlòmíì tí ò tiẹ̀ síbi kankan ó lè sọ pé òun ló ń ṣàgbátẹrù láti máa kà á amúrú basit ọ̀dà ìwọ máa kà á yọ́sà lẹ́n tí ó wọ́n sá ní the contribution àbí contribution tí wọ́n bá gbọ́ látẹ̀dọ̀nà àwọn àfa ìtẹ́ ẹ sọ yẹn ok but àwọn àfa tún sọ báyìí wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí ẹ̀ẹ́n kìí ṣe ti ó ṣe é gbé pamọ́ lọ títí tí àwọn tí wọ́n bá wà around tí wọ́n fi mọ̀ òdodo yìí pé ah ẹni tí ń sọ òdodo ni ẹni tí ń sọ̀fẹ́ náà ni. èyí mo fẹ́ sọ lẹ́yìn pé ilé àti àwọn bọ́dà ni a ní tó àti pé kó tó a lé rẹ̀ ni wọ́n kú ní àti ẹnu pọ̀ jù. ẹ ṣe kí ni. wọ́n kú ní àti ẹnu pọ̀ jù ẹ̀kúyà ń jà. ẹ jàrí bọ̀dẹ̀ ń jọ ń ṣe papọ̀. a ń ṣe papọ̀ bọ́sì jẹ́ ọ̀kan tó bá ní wàhálà tó bá bá a lọ́dọ̀ tó pé orúkọ tí ẹ máa ṣe ọ̀rọ̀ tó wà ní pé sùúrù ló wà o. wọ́n ti pé tí ẹni tó tó ṣẹlẹ̀ pé brothers yẹn tí bá wá ń kí wọn ẹni tó bá tẹ̀sẹ̀ sí ìfọ̀ wọn kì í wọ́n ti ẹ̀kọ́ máa dáhùn tẹ́lẹ̀ wọn ní kí ni actually mo fi wọn lọ́yọ̀ wọ́n ti pé pé ká eh, máa ń ṣe wọn so ìgbà tí ó dẹ̀ yí pé ó tó fẹ́ rí bẹ́ẹ̀ ẹ kó láti tó dá o wọ́n fi bóyá sọ. má dúró má dúró má dúró sórí tó o bá dúró ara ó tì wọ́n gbò bá yá àwọn kan mọ̀ dáhùn jẹ́jẹ́ nígbà <laughs> látara jẹ́jẹ́ ń bá wọn ò ní ní choice wọ́n mọ̀ dáhùn síta má dúró má dúró. Uh má dúró tó bá dúró o fi wọ́n lẹ̀ fún aṣetán láti mú ni ẹ̀ ọdẹ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ má dúró. Now. wọ́n ti fi lákùn láàkẹ́ ya bàjẹ́rẹ́ yìí. Okay wọ́n ní particular branch ní Nàìjíríà tí wọ́n ṣe pé tẹ́tọ́ bá fẹ́ jọ ìwọ̀n wọ́n máa ní kó máa ra kind of package for like maybe twenty thousand depending on what ó ṣàní series of property tí ó máa rà tó jẹ́ pé. àròjà àròjà. àròjà. okay. now every month nínú mọ́ọ̀tì kan ten days wọ́n máa sẹ́ǹdì níjọ máa advertise fáwọn èèyàn fire in the area of net and things like that. a bá wọn polówó. a bá wọn polówó ẹ ah. for ten days in a month. okay. so inú mọ́ọ̀tì yẹn tó bá ṣe bá parí ten days yẹn wọ́n máa send owó sí account yẹn fún pé wọ́n máa advertise for that ten days. okay. so wọ́n máa ṣe bẹ́ẹ̀ for ten months. so after ten months yẹn that so called ọjà yẹn as in bá jẹ́ kékeré ó ń bá wọn for service yẹn.

wọ́n máa ma sanwó fún àbí báwo ìyẹn ní ó ṣe rú ìṣẹ̀lẹ̀. jẹ́ kí n rí dítẹ̀lẹ̀ jẹ́ kí n rí dítẹ̀lẹ̀ inṣàlá wàhálà ṣọlá before next halkọ so that a bá wá sí next halkọ inṣàlá a lè ṣàlàyé rẹ̀ Inshallah. Okay. waaleykum salaam tala. ok kọ́lá fún wa ní dáhùn rẹ̀. tọ́n bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Thank you ó lè fi sùn ṣé tí bá ti máa tọ̀ iṣẹ́ tó bá sọ̀rọ̀ ṣe tó bá dáhùn ṣé ó ṣe dáa ìbéèrè rẹ gangan ni pé ṣé èèyàn lè sọ̀rọ̀ nínú toilet àbí ó lè ṣe zikir nínú toilet àbí àkọ́kọ́ rẹ nìyẹn tí ì dẹ̀ ṣe pé ó ti bẹ̀rẹ̀ áídá ìtọ̀ tàbí gbẹ̀ èkejì ni wípé ok ó ti wá bẹ̀rẹ̀ kò sí ẹ̀rí tó sọ wípé mujarrad gbẹ̀yàn wà nínú tọ́lẹ̀tì o èèyàn ò lè dáhùn sálámà tàbí èèyàn ò lè ṣe díkìr kò sẹ́ẹ̀dì tó sọ bẹ́ẹ̀ torí jíṣẹ́ náà sáà sáà gbogbo kọ̀ǹdíṣàn tó bá wà wọ́n máa ń ṣe díkìr àyàfi etí ó yà pa ó yà sọ́tọ̀ yìí ibo ló ti yà sọ́tọ̀ ó wà ní ilé ìgbọ̀nsẹ̀ nínú ẹ̀gbà wa kan ó wà ní ilé ìtọ̀ èèyàn wá sálámà sí ó wá kò dáhùn sálámà bọ̀dé tó sọ ni wípé tó o bá rí mi nírú kọ̀ǹdíṣàn báyìí má sálámà sí mi torí tó o bá sálámà sí mi ìní dá ọ lóhùn tí ọmọ kò ti sọ̀rọ̀ tó bá jẹ́ pé èèwọ̀ ni ká sọ̀rọ̀ ni kò ní sọ̀rọ̀ bọ̀dé tí ó jẹ́ èèwọ̀ ni wípé ìgbà tá a bá wà nírú kọ̀ǹdíṣàn báyìí a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ ṣe sálámà nìkan kan a gbọ́dọ̀ ṣe zikir <clears throat> ìgbà tó wá ṣe tán òjíṣẹ́ náà sàlàsàlà ńgbà tó tọ̀ ó wá ṣe tẹ̀yẹ́ mọ̀ ó wá dáhùn sálámà táwọn afáfà yọ̀ bẹ́ẹ̀ ni wípé ká ṣe ìmọ́ra ìmọ́tótó ìmọ́tótó tẹ̀yẹ́mọ̀ tàbálùwàlà ká tó ṣe zikir sọmọ pé sálámà zikir ni ó lọ́lá ju wípé ká ṣe láì sí nínú àlùwàlà àbí tẹ̀yẹ́mọ̀ lò but kò túmọ̀ sí pé a lè dáhùn nígbà tá a sí nínú. No condition yẹn mọ́ so ti yé báyìí bó ṣe wà ní. asikirun náà ok. asalaamualeykum ẹ dákun ẹni tó ní mọ́tò plate number yìí um, triple a nine ten bd triple a nine ten bd tó wà wájú lémi báyìí wọn kọ irú mọ́tò tó jẹ́ sí <clears throat> ok inshallah ma find out triple a so wọ́n fẹ́ kẹ́gbẹ́ kó ń bẹ̀ ìbéèrè kejì eh, mo ní ìgbọ̀dá yín lọ ẹlẹ́sìn kékeré ni. ok bákan láàfẹ́. wọ́n máa ń ṣe wọ́n ní wọ́n ṣe access òun gan aláàjì ní béèrè harvest share rẹ̀ nínú harvest wọn nínú nǹkan ọdún wọn. ìwọ tó o dẹ̀ lọ ájì. ọsàn jọ kan náà torí ká lè fi máa lára wa. nínú àkọọ́lẹ̀ wọn gan ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ wọn ò kàn tẹ̀lé ni àti hajj àtàwẹ̀ ó wà ń bẹ̀ wọn ò tẹ̀lé ni torí pé n tí wọn ò fi tẹ̀lé wọn gbọ́dọ̀ sún síwájú hmm? kí ni sísun síwájú yẹn wọ́n gbà fún Muhammad sallallahu alaihi wa sallam sọ́tí yé báyìí. tí wọn ò sún síwájú ẹ̀ ń tọ́ fà wá lánàá. náà. àti wọn wá wọlé tọ́lọ̀ mú dírẹ́kì wá wọ́n sọ fún wọn oníkùn tó ń ṣe yìí ìgbà tó tún dé ó tún sọ fún yẹn náà ṣé kò sọ fún un ìgbà tí ń lọ ẹ̀ dé aláàjì ò tún tébù gbogbo ohun tó sọ yẹn ó wá tún tébù ẹ̀.

gba nǹkan yín. ẹ̀kẹ́ gbá nǹkan rẹ̀ lé lọ bẹ́ẹ̀. fìtìjú kárùn ẹ̀yẹn fìtìjú kárùn gbogbo tí wọ́n sọ nígbà tí o fi wà lọ́dọ̀ wọn yẹn tó fi kọ̀ sí wọn nígbà kọ̀ sí wọn gbá ọbẹ̀ ta. ń bá wa jà ara ewu tí ń bá wa jà ara wa náà ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ara wa but tó jẹ́ pé àfọkọjẹ́ ni ẹnu wọn ló ti gbọ́ pé èmi ẹ̀ ṣe fundamentalist kí ni túmọ̀ fundamentalism ẹni tó dì mọ́ òpó ẹ̀sìn téèyàn ò bá dì mọ́ òpó ẹ̀sìn kí ló ṣẹlẹ̀ yẹn ẹ̀sìn ti bọ́ àbí òpó gbogbo nǹkan òun ló tàbí ká sọ pé fanatics ẹni tó jẹ́ pé ó kúndùn ó ti ó ti ó jẹ́ ẹni tó kúndùn ọ̀ràn ẹ̀sìn gbogbo nǹkan ẹ̀sìn rẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yóò fẹ́ máa ṣèwádìí wò pé kí ni ipò tí ó wà nínú ẹ̀sìn òun kó má bàa ṣíṣe tí òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn ok èwo ni ó kí mùsùlùmí ọjọ́ ẹnu méjèèjì so tó o bá lọ tiwọn wàdúlẹ̀ tẹ́kfòrò wọ́n ń jẹ̀ràn kí wọ́n náà kọ̀yìn sódodo báwọn ṣe kọ̀yìn sódodo fọ̀tẹ́kùnù na sàwà kẹwàá dàbà kànáà dàbí mo ṣe dà lọ́rọ́ wọn tí àbádẹ́ ní ìlànà tó yẹ kóró àwọn tí wọ́n sọnù ò lè mọ̀nà tíyẹn bá nígbàgbọ́ sí èèyàn gbọ́dọ̀ dúró tì í. ọ pàtàkì ìdúró ti nígbàgbọ́ sí nǹkan tó pàtàkì nínú ìgbésẹ̀ ẹ̀dá tí o bá ti dúró kì í ṣara kò nígbàgbọ́ sí ẹ má wulẹ̀ kú tẹ ẹni kí n má dànù má dànù tẹ yìí ní dànù tí mo bá yín tí mi bá yín má dànù náà ẹ mú nǹkan yín kódà ọmọ yín ti bẹ́ẹ̀ lé mi mi ní mú jẹ fún jẹ fóun ti gbà Islam kò ní jẹ ọ̀nà àwọ̀ papọ̀ ayé ni rọ́mọ sà á ó ti ó ti yanjú sórí èèyàn sàn láàrin èèyàn gbọ́dọ̀ mọ ẹ kí gbogbo ayé jẹ́ kéèyàn mọ ibi téèyàn ń lọ. ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn tí wọ́n láwọn ń gbé àpótí bò wọ́n bi léèrè rí wípé báwo ni kankan bó ni ò ṣe ní fẹ̀sìn rẹ rẹwà jẹ́ ó ní ẹwà o mùsùlùmí lèmi kò sí bí wọn ó ṣe gbé nǹkan wá tí ì wá ní tí a bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ni ó rò kó sí ń ro sí ọ̀dọ̀ àwọn ẹni tèmi bọ́ni ní roníriro tí màá fi ṣàbòsí sí yín torí nínú ẹ̀sìn mi àbòsí ọlọ́run ọba ò gbà láàyè gidi bọ̀dùkẹ́ yìí pé rárá ọ̀kan náà ni wà nǹkan kan kò sí nǹkan àìsàn náà wa wípé ọ̀kan náà ni nàìjíríà kan náà ní lóòótọ́ ṣùgbọ́n olúkálukú lọ́mọ bàbá rẹ̀ wọn ò ní máa pín tilé wa nísìn kí wọ́n wá yọjú sí wa sọ pé ọ̀kan náà ni wa sọ fún pé wọ́n láàyò náà àyànjú ni. ọ̀fẹ́ bọ́ sí bí èsì tiẹ̀ nù ọ́ pàtàkì ẹ̀sìn nípa jù báyẹn lọ. wọ́n ń ṣe bẹ́ẹ̀ bọ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ níyànjú ó níyànjú so kì í wá ṣe tá a bá ní àní ṣe bẹ́ẹ̀ mọ́ àbòsí ni kò sí ti ní kò a gbọ́dọ̀ pin tolúkálukú ń títì mi gbà ní. Now. so tí wọ́n ti fà ń pé kálá kó ṣàforíjì èyí tí wọ́n sọ yẹn náà mo máa ń sọ súnà fún wọn máa ń ṣe lóṣìṣì fún wọn èmi gan kára èmi náà ní àwọn ọ̀dẹ́ náà tí mo kó sí lọ́wọ́ tó kù sí gbogbo wa náà ni. a máa ṣe a máa ṣe a máa ṣe pọ̀ bọ̀dù gbogbo ní tó ń sọ sí wọn tó yẹ pé ó mọ yàrá rẹ o tó bá ti sọ fún wọn ìwọ náà jáwọ́ ń bẹ̀. torí tó <clears throat> ń bá ń pàṣẹ dáadáa fún wọn tí wọ́n dẹ́ ń ṣèbàjẹ́ ó fẹ́ràn ara rẹ̀ ó fẹ́ káwọn là lílà àwọn ẹ̀ kí ni kí wọ́n rójú àánú ọba adẹ́dà bọ̀dù kí wọ́n gbà yàrá rẹ̀ mọ́ra àbí tó ń sọ ni wípé. ẹ̀yin ẹ dá gbogbo ẹ̀dẹ́ mi ẹ̀jẹ̀ mi ó jẹ̀yà rẹ̀ kẹ́yìn ó mórí now now. now ah ma replace ẹ ara ẹ aburú ni. aburú ni ọ wọ àwọn kẹsẹ̀ ti Quran ètò wa translated ó bẹ́tà ètò tó fi bẹ́tà ni pé àwọn tí wọn ò gbọ́ nǹkan yé tí wọn bá ń gbọ́ translation yóò tún wọ́n dẹ̀ pọ̀ rẹpẹtẹ àti ti Yorùbá àti ti English àti ti Hausa gbogbo ẹ̀ e wà báyìí so ó bẹ́tà ju orin lọ àsìkò tó ń fi ń gbórin yẹn òun fi ń ṣòfò ni because ẹ̀ṣẹ̀ ni wọ́n máa kọ fún ẹ ò jẹ àǹfààní àsìkò yẹn torí gbogbo ẹ̀ láṣàkáǹtì níwájú ọba adẹ́dà àṣàkáǹtì àlàáfíà tó fún wa àṣàkáǹtì àkò àṣàkáǹtì ọpọlọ gbogbo ẹ̀ láṣàkáǹtì kò sí táà ní ṣàkáǹtì mbẹ ẹ so ntẹ́yìn ọmọ ntẹ́yìn ọmọ aṣọ nìyẹn ẹ yí pé ṣé báwo orin ni tasabbunahu hayyina wa inda Allah azim ẹ̀yin lẹ́ ń wò ó wípé bí n ti ni ṣùgbọ́n lọ́dọ̀ bá dẹ́dà ntọ́lágbára ni orin ìṣẹ́jú kan ntó lè bàjẹ́ ó lè ju ìbáàdà ọdún kan lọ masalan látara orin àwọn èèyàn dé níṣìnà àkáǹtì wọn náà fẹ́ kọ́ sí so gbogbo orun kan báyìí lè yẹn gbọ́dọ̀ ṣọ. wa alaikum assalam aláàjì tuntun. òkúta òkúta kò wá yẹ kójú òkúta nìkan yẹ̀pẹ̀ gan ká máa di yẹ̀pẹ̀ sápò ká ká máa kó yẹ̀pẹ̀ sápò naam bisimilah mo bá fi kún ni ká lè parí gbogbo ẹ̀ mọ́ra rẹ̀. Nà. ọmọ òkúta ọyọ lápò barakalafik má fi yẹn ṣe má fi yẹn ṣe kínní ṣọ́ra àwọn tí wọ́n ń mú àkúta jáde lápò tí wọ́n ń forí ìbá ní haram yẹn àwọn alágànù àwọn ṣíà pé òkúta Karbala tí wọ́n wọ̀nyí ṣáà ẹ̀ kìí ṣe ara rẹ̀ àwọn wọ̀nyẹn lọ́jọ́ ọ̀la àáké ọ̀bẹ ìgò wọ́n máa fi gúnra wọn báyìí tí ẹ̀jẹ̀ ọmọ tú báyìí wọ́n ní àwọn ń ṣe àwọn ń banú jẹ́ fún Sayyidina Hussein aleyhisselam tí wọ́n pa gbogbo wọ́nranwọ̀nran bá ń kún ọwọ́ wọn ẹ̀sìn àkọọ́lẹ̀ ní riwáyà lẹ̀sìn ẹ̀gbà wá òun lẹ̀sìn. Jibril aleyhisselam ọgbà látọ̀dọ̀ ọba adẹ́dà ó mú fún Muhammad sallallahu alayhi wa sallam báyìí Muhammad sallallahu alayhi wa sallam mú fáwọn sàádé àwọn sàádé mú fáwọn tàbíyìn àwọn tàbíyìn fún àwọn tàbí tàbíyìn títí títí fi ń bọ̀ tètọ́dọ̀ wa tọ́ba ilé já lójú ọ̀nà á kóra aró fún ó ti di mọ̀ nǹkan tẹ̀ ó ti jábútẹ́ tá a bá rí àwọn èèyàn níbi tí wọ́n ti ń gbà bọ̀ tó yẹ pé nínú wọn ẹni tí mẹ́mórì rẹ̀ ọpọlọ rẹ̀ ò sọjí tó ni a rọra sún mẹ́yìn a sọ pé ọ̀rọ̀ yẹn ní bá lọ́n fi máa gbọ́ wọn ọ̀rọ̀ yẹn dọ̀ if tá a máa rí i pé ẹni tí ń gbà á bọ̀ yìí o àwọn tí ń gbà á bọ̀ yìí òpùrọ́ lẹ́nìkan nu wọn ah! aláró sọ ni aláyè sọ ni àti àdánù ni a sọ pé mọ̀ọ́dọ̀ bọ̀kúzọ́ọ̀bù ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbà á bọ̀ yìí wọ́n lẹ́sìn wọ́n pé níwà wọ́n pé lọ́pọlọ ah! a sọ pé thabt ìsúná rẹ̀ ẹ̀gbá wa rẹ̀ ó kira láti mú pa gbogbo ẹ̀ pọ̀ àwọn ẹni ire tí wọ́n kọjá lọ wọ́n ní hamasu haja Bukata ó nípọn ju ètàwà nínú ìsìn lọ wọn ò di ẹ̀pẹ̀ ká wọn ò di òkúta ká sápò tí wọ́n ń ṣe tí wọ́n fi lọ́ọ́ pàdé ọba adẹ́dàhùn ó ń lẹ̀sìn èyí tí anybody bá ń ṣe tọ́yapa sí wọn àdádálẹ̀ kìí sẹ̀sìn. bẹ́ẹ̀ni gáàpù gáàpù gáàpù yẹn máa ń fẹ̀ débi wípé èèyàn méjì gan wọ́n fẹ́ kó sáàrin bẹ̀ bẹ́ẹ̀ni ẹgbẹ́ nìkan ni wọ́n kọjú wọn bẹ̀ ẹ so la máa fi ń sọ yí pé tó o bá fẹ́ mọ bí àwùjọ mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ṣe rí wá sí hajj ọ̀rọ̀ àwọn tí wọ́n mú ìyàwó wọn wá tẹ́ wà tó sáfù pọ̀ pẹ̀lú ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn àyín náà rí <laughs> sára rẹ̀ ni kì í sára rẹ̀ kì í sára rẹ̀ so ló fi jẹ́ pé tó téèyàn bá ti lọ báwọn tó bá ti lọ báyẹn kì í ṣe pé ó lọ lọ ṣe hajj nìkan ó lọ ṣe dáwà o dẹ̀ ní o kò sí tó ní tí wọn ò ní fi bọ́ fa wàhálà o obìnrin ọ̀sàdédé wá dó níwájú rẹ̀ obìnrin olóbìnrin yóò wá níwájú rẹ̀ ọ àmọ́ wò pé káti ẹ̀jẹ̀ pé ó dín nìsín ẹ̀yìn ẹ̀ nìkan ló ti lè ṣe sùjádà ṣé ẹ̀yìn obìnrin olóbìnrin ló ti fẹ́ wá gbólé gbogbo wọn wọ̀nà yẹn bá ń pọ̀ ọ ṣe gbìyànjú yẹn lọ́nà bá ń ṣe ń bọ́ sí mọ́ká gbàrà báyìí àárín àwọn obìnrin la kó sí kò dẹ̀ yẹ kí wọ́n wà ń bẹ̀ àdẹ̀fẹ́ kí wọn. èwo leléyìí àwa lọ mọ́ wa bọ́lọ́pàá iṣẹ́ yín rèé o ó ní bẹ́ẹ̀ ni mo ní bá a clear ọ̀nà gba ẹ lóbìnrin yẹn wá jókòó wá lóun yẹn náà fúlà kọ́ wá pẹ́ lórí rẹ̀ èmi dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́pàá náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀ sàyẹn jọ. bàtọ́ wá tán ni ọlọ́pàá sọ pé kónkónkónkón tẹ́lọ tẹ́lọ ọba bá wọn ṣèdè torí kì í ṣe lárúbáwá pàkì láàfin kí bẹ̀ kọ́ lọ àwọn obìnrin ìyún kọ́kọ́ sí yẹn lọ́rùn tán rẹpẹtẹ gbadun fẹ́ kírun mi báyìí àwọn obìnrin níwájú but a rí i pé àwọn ọmọ nàìjíríà lélẹ̀ haúsá ni wọn kò lè tán lára ọmọ ọba ọmọ kùdànsáàkì fáwọn tọ́lá ni ẹja bá wọn sọ̀rọ̀ mo ní ọ pàtàkì bá wọn sọ̀rọ̀ wọ́n wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin tí wọ́n wà ń bẹ̀ ṣáwọn ìyàwó yín làwọn ilé wọn ni láì kò sí àwọn ìyàwó àwọn ọmọ wọn rí gbọ́dọ̀ <clears throat> ti lọ sọ́dọ̀ wọn yìí pé sáfù obìnrin ò wà níwájú àwọn ọkùnrin gbólóhùn tí a sọ náà wọ́n dẹ̀ dìde wọ́n ní ẹ ṣe wọ́n dìde wọ́n dẹ̀ kó ń bẹ̀ tó bá jẹ́ pé àwọn ẹ̀yà míì ni ẹ̀tún gbèsè yín lé yín ẹ̀tún gbé débi lẹ́gbọ̀ oríṣiríṣi wàhálà lẹ́kọ̀ ń bẹ̀ wọ́n ti bẹ̀ ẹ́ ṣe standard pàápàá wọ́n ti ẹ̀ fi ṣe standard wọ́n fi ṣe standard o.

lànà wọ́n rí pé òun dúró pẹ̀lú àwọn ìjọ̀gbọ́n lọ́kàbára bẹ́ẹ̀ mẹ́rin lóru àríyá ẹni àgbẹ̀kọ̀ òun. ṣó náà bá wọn kírun yẹn ni. lójú oorun ni mo sọ ó jọ kí wọ́n jọ kírun lójú oorun òun náà kírun yẹn lójú oorun bẹ́ẹ̀ ni ok. hajj. hajj. naam. àwọn tó ń dé hajj. bẹ́ẹ̀ni. wọ́n ṣe omi ìpè ya àwọn orí tọ́tọ́tọ́ ní hajj ìwọ àwọn orí yẹn wọ́n yà yọ lọ hajj àwọn orí yẹn. tó ọ̀rẹ́ wa lè yẹn lójú hmm. wọ́n lè fi wọ́n gbèrè. naam kì í ṣòun lórí yìí àti bẹ̀yẹ mú Sheikh Abdul Wahab Ali Umar tó wà ní Kano afa aladis tó ní Kano ọ̀rẹ́ mi kò rí òsùn níjọ́ àràfà mo bá rí ẹnìkan tíyẹn bá sọ fún kódà ńgbà mo dọ́dọ̀ rẹ̀ tó bá sọ fún mi pé òun kọ́ Sheikh Abdulwahab màá má bá jiyàn kí dẹ́ sùn ó lè rí bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀ wọ́n á tún lè jẹ́ ńgbà mí gan yí pé ẹni tí ó ti lọ yẹn ẹni tí èèyàn rí yẹn kọjá ní tó ti kú ó kàn ni jẹ́ kí n fún ọ ní instance kan ọ̀kan nínú àwọn ẹ̀yà ó rí èèyàn ó ní bọ̀ọ̀dá òun rèé mo ní bọ̀ọ̀dá rẹ̀ wọ́n ní bọ̀ọ̀dá òun rèé sẹ́ẹ̀ lọ́balọ́ba Sudanese ìlà ìlà tí ẹ̀gbọ́n rẹ̀ kọ ìlà àwọn ọmọ ọba nísẹ̀yìn ìlà mẹ́ta mẹ́ta yẹn palama palama báyìí lọ́wọ́ ní ẹ̀kẹ́ rẹ̀ bọ́ọ̀dá òun rẹ̀ mo ní <laughs> eléyìí ní bọ́ọ̀dá rẹ̀ ó rí mo rí rẹ̀ irun funfun irun èèyàn funfun lélẹ́yìí kìí ṣe irun eléyìí ṣe irun